èmi máa bímọ dandan ni jẹ́ ká jọ yọ̀ fọ́ lọ́mọ. ìwọ náà jíjú ọlọ́mọ lọ́dún wọn fún mi kálẹ̀ à ń ṣe ní ayé yìí wà bímọ. kí ni ọmọ yẹn ṣe fún yín dábí sọgbọ́n ẹ̀bẹ̀ yẹn. kí ni tiẹ̀. ta ló kọ yín. bẹ́ẹ̀ ni. bíbélì mi fi yé mi wípé búburú ni gbogbo ọjọ́ ṣùgbọ́n àdúrà la fi ṣe kékeré. la fi ń yí padà gbogbo ìgbà gbọ́dọ̀ fi máa gbàdúrà láìsí àdúrà. mi ò fẹ́ rí kankan nínú àwọn ẹbí ẹbí àtẹ́lẹ́ bọ́ọ̀dì bí kò pé tẹ̀lé ẹjẹ́ bí kò ló fẹ́ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mo máa ń fojú sọ fún yín máa fara sọ kò yẹ yín máa tún gí gbogbo sign kẹ́ tiẹ̀ lè notice mi torí pé mo like yín mo fọ́ fi bóyá kí n wo bẹ̀ mọ̀ pé ṣé mi ò ń ṣe taste yín ni àbí ẹ like mi àbí mo ti rọ̀bọ̀ jù àbí mi ò ń ṣe kò yẹ yín mi ò ń ṣe spec yín. ilé ìtúyà rẹ̀ ni. bọ̀dá àbúrò báwo ni ṣó wà kí lè kí mẹ́rin mò ń jẹun ni. wọ́n ń gbàwẹ̀ lákàtàárọ̀ oúnjẹ tí wọ́n máa fi bẹ́ẹ̀kẹ̀ ń dẹ̀ jókòó tì ẹ̀ ń jẹ́. ọlọ́run ọba rí mi mi ò mọ̀. níbo ni èyí ẹ tó jẹ síbẹ̀ ni. sọ fún ìyàwó mi kó ṣe mí fún wọn. ìjọ tí n bá tún gbọ́ pé ẹ lọ gbàwẹ̀ kankan nítorí ẹ̀ nínú ilé inú á bí mi ju bó ṣe yẹ lọ. báwo ló ń yọ lọ́dọ̀ tèmi. bẹ́ẹ̀ ni ti rí. yàrá. mò ń jẹ́. ẹ kó tún kìrìsì rárá. Ah! kọ́lé kò ra lẹ̀ kò ra mọ́tò kò ra kẹ̀kẹ́ débi kó máa ra mọ́tò àfi kó mọ tíṣà ó ti yí ẹ e. kó pààrọ̀ aṣọ rí aṣọwágbé fi aṣọ aṣọ wèrè yẹn àtúgbé fìlà wèrè kọ́lé lórí. èmi kọlẹ̀kùn bẹ́ẹ̀ látàárọ̀ kò sílẹ̀ kó mọ̀ pé mi ni o. ẹ nífẹ̀ẹ́ ara yẹn o. mo sọ fún ọ fún mi wà tọ́lẹ̀. ìgbẹ́jọ́ olóyìn náà fi pàdé mi. ẹgbẹ́ mi ẹ̀ nífẹ̀ẹ́ ara yẹn o. ṣé bẹ́ẹ̀ fún ara yín mọ condition tẹ wà. mo máa fẹ́ dì mọ́lẹ̀. ẹ ṣá ẹ calm down mo notice àwọn changes díẹ̀díẹ̀ kan lára ẹ lẹ́nujọ́ mẹ́ta mo notice pé ò kí n ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀. mo tún pèpèsè kan tó yẹ kí n gbàṣẹ lọ́wọ́ yín kí n tó gbé tí wọ́n wà. gbèsè òṣìwò ló gbé. Ah, ah, mo fẹ́ kí gbogbo ilé ẹ ṣe ra yín lọ́kàn. mi ò gbọdọ̀ try láti lóyún débi tí mo máa ṣe. ò lọ sọ tútù yẹn ó padà wálé àtòkù àtàlẹ́ ọmọ òrí kọ̀ọ̀kan gbé wálé. ẹ̀rí ọmọ bá máa sinmi kò ní fi àárọ̀ ọjọ́ lọ ó yẹ kó ti ní strength díẹ̀ láti bá mi lu àmàlà bẹ́lẹ̀ bá mi bu eédú díẹ̀ sí kí nǹkan fi nǹkan síkùn ní ti jẹun látara. irú ọ̀rọ̀ burúkú wo ló jáde ń gbòòrò ẹnu ẹ̀. Ah, ó ní ròmù bó ti wù kó mọ̀. ṣé ká má sòótọ́ ọ̀rọ̀ yìí. Coming soon on Okiki Premium TV.